wọ́n ní báwọn ti ń wò yìí wọ́n ń sọ báwọn pé báwọn ṣe ń wò ìbò ṣe wà ó dáa pé ọjọ́ bíi tásìkò ti tó wọ́n dàbí pé ọlọ́jọ́ ti tó báyìí wọ́n ní ṣùgbọ́n wàá gbọ́ mi dáadáa o wọ́n ní àwọn sọ báwọn pé wàá gbọ́ mi dáadáa o wọ́n ní nítorí àwọn fẹ́ bọ́ ọ sọ pé ẹ gbọ́dọ̀ tàṣẹ rẹ̀ wọ́n ní táwọn fẹ́ bá yín sọ ẹ ẹ gbọ́dọ̀ chẹ́ǹjì kankan o. wọ́n ní bí ọlọ́run bá ti kádàrá pé títọ́ wa ti dé báyìí. wọ́n ní bí títọ́ ta ti dé báyìí. wọ́n ní ìtẹ́nikẹ́ sin àwọn sí. ìtẹ́nikẹ́ kọ́ sí àwọn sí àkọ́kọ́ náà ẹja kọ́ sí alihamudulilayi. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì. àti àǹdíkàrà ni o. wọ́n ní àtàǹdíkàrà ni o. àǹdímọ́sà ni o. àǹdímọ́sà ni àbá àgbàpẹ́ yọ́ná dáná bí ti wù ọmọ. ẹnìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ dáná bí ṣe ń wù ọmọ sọ́ǹgbọ́ níjọ bẹ̀rẹ̀ táwọn bá ti kú báyìí wọ́n ní àwọn òṣèlú afẹ́ gbọ́ ẹ wọ́n fẹ́ ṣe ìjọ kẹẹ̀ẹ́dógún kan jẹ pé kò sí ń tọ́ pé tí wọ́n bá ti kú tẹ́ bá ti lè wọ́n lẹ́bọ̀ àwọn mọ́lẹ̀ tí ẹ sì ti ṣàdúrà wọn fún àwọn ẹlẹ pẹ̀lú kádàrá wọn. tí àwọn bá ti kú ẹ tá a lọ sá wọn wọn ní àwa ń jókòó ọjọ́ kẹta kan ìjọ keje gan ogójì ọjọ́ ọdún kan remembrance nǹkan kan wọn ní òsì yìí o. àṣé wọn kọ́ ọ lẹ̀. wọn ní àṣé bàbá kọ́ ọ lẹ̀. wàláyà ni ẹ kọ kiri. ngbà débi lálẹ́ àná ni àwọn àǹtúlé ni wọn náà sọ fún wọn pé ìwé kan wà wọ́n wá àárín aṣọ tí wọ́n ó fi sin wọ́n tí wọ́n ti rán lẹ̀. aṣọ tí wọ́n ti fi wọ́n sin tí wọ́n ti sin wọ́n so ni wọ́n ti bá wèé tẹ́lẹ̀tẹ́lẹ̀ abẹ́ pílò ni wọ́n máa fi sí. ẹ wá gbọ́ tí wọn kọ́ ọ́ bẹ̀ fúnra wọn wọ́n ní àsọọ́lẹ̀ òkú èmi Alhaji Hamzat Oyèbámijí ni mo sọ àsọtẹ́lẹ̀ yìí ẹ̀ka. E, e, ẹ̀ka àsọtẹ́lẹ̀ yìí sí àwọn ènìyàn létí ní kété tí ẹ̀mí bá ti bọ́ lára mi àti nígbà tí ẹ bá fẹ́ kírun sí mi lára àsọọ́lẹ̀ mi nìyí ní orúkọ aláwù àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run kí ìkẹ́ àti àlàáfíà aláwù máa bá ànábì wa Muhammad mo ń jẹ́rìí pé dájúdájú kò sí ẹni tí ìjọsìn tó sí àyàfi aláwù mo sì ń jẹ́rìí pé dájúdájú òjíṣẹ́ aláwo ni Muhammad sallallahu alayhi wa sallam ìbẹ̀rù aláwo dọ̀wọ́ ẹ̀yin tí mo fi sáyé lọ lẹ́bí àti lọ́rẹ̀ẹ́ ní tí akọ ni mò ń kà o wàláì kò sí pé bóyá àfikún kan bẹ́ẹ̀ o kí gbogbo yín sì mọ̀ lọ kí gbogbo yín sì lọ mọ̀ dájú pé ọ̀ranyàn ni fún wa láti jẹ́ mùsùlùmí títí dọjọ́ kú kí aláwo forí ẹ̀ṣẹ̀ mi jì mí kí aláwo sì yọ́nú sí mi síwájú èèwọ̀ ni fún ẹnikẹ́ni láti ṣe àyípadà sí ohunkóhun nínú àsọọ́lẹ̀ mi yìí àyàfi tí òun náà bá yapa sí ọ̀rọ̀ aláwò àti ọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam síwájú kí ẹ tó kírun sí mi lára gbé sí ọrùn mi ni kí ẹ kọ́kọ́ ṣe ètò lórí sísan rẹ̀ nínú dúkìá mi tàbí ní ọ̀nà mìíràn wọ́n ní ìyẹn nígbà tí wọ́n tún kọ sílẹ̀ ìyẹn nígbà tí èmi kò bá ní dúkìá tẹ́ fi san á sì béèrè lánàá bàbá ọ̀jẹ́ nìkan ní one naira bí abárẹ̀ tó jẹ ẹ̀dá pẹ̀lú abárẹ̀ tí bàbá jẹ pẹ̀lú ògọ́lá àní kó mi dàbí san ìkúrátùrà mọ́ wà náà pẹ̀lú ògọ́lá iye tó bá rí ọjẹ́. etí ń kọ́ bí ìdìmọ̀ ká yìí o wọ́n ní inú ìtẹ́ àwọn mùsùlùmí ni kí ẹ sinmi sí ẹ dákun kódà wọ́n máa mọ̀ bóódì yẹn kófìlẹ̀ ọ pé wọ́n máa mọ̀ míìnì rẹ̀ ni wọ́n wá ní àwọn mùsùlùmí onísùnà tí kì í ṣe ẹbọ aláwù ni kí wọ́n kírun sí mi lára tó bá jẹ mọ́ àtúnṣe lórí ọ̀rọ̀ mi lẹ́yìn ikú mi òfin àlùkùránì ni kí wọ́n fi pín ogún mi o ogún mi kò sí lẹ́tọ̀ọ́ sí ọmọ tí ó ti di kèfèrí ẹnikẹ́ni kò gbọ́dọ̀ sí ayẹyẹ òkú mi níbikíbi ẹnikẹ́ni kò gbọ́dọ̀ dájọ́ sí àdúrà tàbí sàrà kankan fún mi lẹ́yìn ikú mi ó pẹ́ jù bóyá ọjọ́ kejì àbíjọ́ kẹjọ kí wọ́n mú un tó bá wà nílẹ̀ kan parí ẹ̀ àtàǹgbégbà àtàǹgbé apẹ́ wo báyìí tó fi ń jọ ẹ̀rẹ̀ ẹ̀ wá wò wọ́n ní ẹnikẹ́ni kò gbọ́dọ̀ dín àkàrà tàbí mọ́sà tàbí ro àmàlà níbi òkú mi ẹnikẹ́ni kò sì gbọ́dọ̀ fún àáfàá kankan lówó àdúà níbi ètò òsìnkú mi àyàfi owó mọ́sálásí àti owó tí wọ́n fòpó wọ́n ti kọ́ síbẹ̀ nìyẹn. àwọn tí òfin ẹ̀sìn Islam fún ní ètò láti wẹ òkú mi nìkan ni kí wọ́n wẹ̀ mí wọ́n wá kọ́ ọkọ̀ èèyàn mẹ́ta bẹ́ẹ̀ wọ́n ní àwọn wọ̀nyí ni kí wọ́n ṣáájú kírun sí mi lára wọ́n ní alákọ̀ọ́kọ́ Alhaji Sulaiman Ibrahim náà ló dúró tì yín o ẹlẹ́ẹ̀kejì Alhaji Isa Akindele Salaudeen ẹlẹ́ẹ̀kẹta Alhaji Ismail Busari ẹ máa wá gbọ́ kí ẹ lè mọ̀ wípé kèsì ké bóyá ẹnìkan kó wọn ní kókó mọ́ra ó ní wọ́n ní bí kò bá sí ẹnì kínní ó kan ẹnì kejì bí kò bá sí ẹnì kejì ló tó kan ẹnì kẹta bí ẹ ti kàn kàn wọn bẹ̀rù aláwọ̀ yóò san wọ́n ní ẹ̀san rẹ̀ ojú lè damije ní ẹ̀kọ́ síbẹ̀ ní mọ̀ ká o wọ́n ní ojú lè damije ọkàn lè bàjẹ́ lórí ikú mi ṣùgbọ́n ẹnikẹ́ni kò gbọ́dọ̀ kígbe ẹkún tàbí sunkún àsungbara délẹ̀ níbi òkú mi àìmọ̀ bí àìlera bá ṣẹlẹ̀ sí mi ẹnikẹ́ni kò gbọ́dọ̀ gbé mi lọ sí ọ̀dọ̀ babaláwo wòlíì ṣọ́ọ̀ṣì tàbí àfa ẹlẹ́bọ wọn kò sì gbọ́dọ̀ kó oògùn kankan fún mi láti ọ̀dọ̀ àwọn wọ̀nyí ẹnikẹ́ni kò sì gbọ́dọ̀ ṣe ètùtù tàbí rúbọ nítorí àìlera mi ẹnikẹ́ni tí ó bá yapa sí àsọtẹ́lẹ̀ mi yìí ó ń wá bínú àláwọ̀ fúnra wọn kọ́ o wọ́n wá list yẹn bẹ́ẹ̀ni ká máa náà jẹ́ ẹ lówó gbogbo owó tí ń bẹ lọ́rùn àwọn wọn ní kò sí tó jọ gbogbo dúkìá tí ń bẹ lọ́rùn àwọn tó yẹ tẹlómi kò sí tó jọ àwọn tó jẹ́ onígbèsè àwọn wọn ní kò sí tó jọ wọn ní dúkìá àwọn tí ń bẹ lọ́wọ́ àwọn ènìyàn míì wọn ní kò sí tó jọ ká ẹ lè mọ̀ pé wọ́n ti list gbogbo ẹ̀ wọ́n á ń gbà wọ́n parí ẹ̀ wọ́n ní kí ẹni tí mo bá jẹ ní ohunkóhun jọ̀wọ́ fi tú ẹbí mi létí tí orúkọ onítọ̀hún kò bá jẹyọ nínú àsọọ́lẹ̀ mi yìí ẹni tí kò bá fẹ́ kí Allah bínú sí òun kí ó má ṣe ṣe bídíà kankan lẹ́yìn ikú mi bí mo bá fi mọ́sálásí sílẹ̀ lọ ẹ máa gbọ́ o bí mo bá fi mọ́sálásí sílẹ̀ lọ àwọn àfa onísúnà tí wọn yóò máa lo àkìtáàbù àsúnà nínú mọ́sálásí náà ni kí nìkan ni kí wọ́n jẹ́ imam àti olùdarí mọ́sálásí náà oníbídíà kankan kò gbọdọ̀ jẹ́ aṣíwájú níbẹ̀ wọn kò sì gbọdọ̀ gba bídíà kankan láàyè nínú mọ́ṣáláṣí náà aláwọ̀ yóò sàn ilé san re islam dọwọ́ gbogbo yín o salamu aleykum. ìwé tí bàbá kọ́